bisimilahi rahman rahim alhamdulilayi wa sallallahu wa sallam ala rasulillahi wa ala alihi wa sahbihi wa sallam eléyìí ni àwọn àlàyé ṣókíṣókí ní ipa orin àfáàwà abul fath al-busti tí wọ́n ti kú tipẹ́tipẹ́ láti ọgọ́rùn ọdún mẹ́rin lẹ́yìn hijira ni àfáà yìí ti kú tó sì kọ orin lẹ̀ tí orin yìí ń ṣàǹfààní fún kì í ṣe fún mùsùlùmí nìkan fún gbogbo ọmọ ènìyàn tí ó bá ní bùkátà sí ọgbọ́n tí yẹn máa fi ń lo ilé ayé ó ní ziyada tó ilmari fi ìdùnnìyà òun kò sọ́ọ́nù gbogbo ń tọ́mọ ènìyàn bá kójọ pọ̀ láyé tí ó kójọ ní dúkìá tá bá wò dáadáa lóòótọ́ tòní lè pọ̀jù tàná lọ kí tàná náà pọ̀jù tọ̀la lọ ṣùgbọ́n tí a bá fojú òun wò dáadáa ní n tó jẹ́ pé nítorí ayé nìkan ló fi kó o jọ ní kó sọnù ìdínkù ni bó ṣe lè wù kó pọ̀ tó ni ó di ìkù ni torí bí bá ṣe ń kó o jọ náà ni ìjọ́mi ènìyàn tiẹ̀ náà ó máa dínkù gbogbo tó bá lóun rí kójọ láyé tí ó bá ṣe pọ̀ tó bó ṣe pọ̀ sí ni kó sọnù. So dídínkù ni ó padà já wàrí bùhùhù bọ́ irọ́ máa hàdé fi kú wàrí bùhùhù bọ́ irọ́ máa hàdé lọ́kọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ń tọ́mọ bá jẹ lérè láyé táwa wo lọ ta wò ó pé eré tó jẹ yìí ṣeré tó ní aburú nú ni àbẹ̀rẹ̀ tí ò sí aburú ń bẹ̀ gbogbo ohun tí yẹn bá kó jọ tí ń pè ní èrè tí e ṣe rè yányá bí ìwé pọ́ńtọ̀ ń ṣòfò ni o tíyẹn lè pè ní èrè ó ní èrè téèyàn jẹ tó jẹ́ wípé yányá ni kò sì ti ti ń jẹ́ èrè yányá ju kéèyàn jèrè dáadáa tọ́lọ̀ wọn bá alékè wá lápèsè fún yàn lọ wọn tíyẹn bá wá kójọ lérè láyé tí ó láwọn èyè tó láwọn àyè kan tí ìwọ àti aburú tún lọ sá sẹ́yìn rẹ̀ ó ń tàn bíi wípé n tó lòun kó jọ òun kì í ṣe èrè ni òfò ni ó padà jásí fún eléyìí tí bí a ṣe sọ òun pọ̀lọpọ̀ èèyàn má rí bẹ́ẹ̀ gbàfà ń sọ nísọ pé tá a bá wò dáadáa ní wíwò àtúnwò bí sábà ṣe máa ń jẹ nìyẹn ọkùnrin lòwe jìdá nù hàdín láti abá àtàlà òun. afa ní bẹ́ẹ̀ ni ntafa sọ níbi ilé orin ẹlẹ́ẹ̀kejì yìí ó jọ tó sọ níbi ìgbẹ̀yìn ilé orin àkọ́kọ́ nàlọ́ kí wọ́n kú lò wíjì dáàní hàzín láàfàbà tẹ́lẹ̀hù gbogbo tíyẹn bá rí láyé tó wò bíi pé òun ti wà fortunate òun ti wà lucky òun ti rí nǹkan kan ibi dúró lọ́wọ́ rẹ̀ sọ orí tí ó dúró eré tó ni. afáàní irú oore báyìí gbogbo tí yẹn bá ní lórí láyé tí ò tí ì dúró lọ́wọ́ ẹni tó rò bí epo ní fẹ́ńdà máa ná òfin ta hákè èké fi kó dánù kódà kó ń tàn án rò bí epo ń rí nǹkan bàbá tún wò ó láwò tún wò bí pé kò ní nàní. yà á mìíràn lè xọrọ bí dáhàárì mọ títà hídà afá ló ń pè rẹ tó jẹ́ wípé bílé bàjẹ́ ọmọ ènìyàn fẹ́ owó bóun ló ṣe tún léṣe náà ni báṣọ bá bàjẹ́ ọmọ ènìyàn ó wo bó ni ó ṣe tún aṣọ náà ṣe bí nǹkan ní ọmọ ènìyàn láyé bá bàjẹ́ ó mọ àwọn ọ̀nà tóun lè gbà tóun fi lè tún ṣe yàrá mìíràn lè xọrọ́ bí dáhàrí mo pè rẹ tí ó jẹ́ pé n tó bàjẹ́ nínú ayé lọ́n bó o lọ ṣe fẹ́ tún ṣe mo jí tẹ̀lé ọ ń gbìyànjú àti rí ìtúnṣe ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé bíláì alẹ́ xọrọ́ bí lọ́ọ̀mù rí àìmọ̀rọ̀ ọ̀nà ṣé tọ́jọ́ orí ọmọ ènìyàn bá bàjẹ́ ṣé ibì kan bẹ tán máa ń gbé lọ tán fi máa ń rí ibi rèpíẹ̀ rẹ̀ tí n ti ń jẹ́ ọjọ́ orí ọmọ ènìyàn tó bá bàjẹ́ tí èèyàn ò ríbi tún yìí jẹ́ tí ò ríbi tún ọjọ́ orí rẹ̀ ṣe lẹ́yìn tí ó fi rí ìyọnu ọlọ́run ọba àlekè ọlá afáà ló ń fẹ́ ṣèbéèrè lọ́wọ́ ọmọ ènìyàn pé hal li kharabi al umri imran bọ́ọ̀ṣe rí pọ́ọ̀lì tómátò tó bàjẹ́ sí i tó lè túnlé tó bàjẹ́ sùn ṣé bí ọjọ́ orí rẹ tó o bá lò dáadáa tó ń na bá bàjẹ́ sọ́ọ̀rì ìtúnṣe. wọ̀yà haríṣọ alẹ́ àmúwá àdìtẹ́jú máa wá àfáàní mo tó pè rẹ tí jẹ́ pé gbogbo ojúmọ́ ayé owó yìí náà ni kò sí tọkàn rẹ lọ ju bó lọ sí kówó jọ lọ kọ́ kówó jọ yìí ṣèwọ kódà ẹ̀tọ́ ni kọ́ kówó jọ bí tí ó ti jẹ́ wàhálà fún wọn ni pé kò sí nǹkan kan míì tí ọ̀hún fi ìgbésí ayé rẹ tọ́ọ̀ fi ń rojú kébù olùsèfẹ́ kówó jọ nìkan ìrẹ tí o sojú kòkòrò alẹ́ àmúwálì láti wọn kówó jọ tẹ̀jú máa ò há ọ̀nkójọ ọ̀nkójọ. àwọn síta ọmọ ti gbàgbé anasoro rọlmàlì ahazan bówó ṣe lè mú dùnú wá báyàn tó ó níbi tí ó ti mú bàmújẹ́ wá báyàn lẹ́yìn tó kó jọ tán. Tinúkẹ́ ń dùn pé mo ti ní báyìí mo ti ní báyìí tún wá kó sínú ìbànújẹ́ bó ni wọn sí nígbà lọ́wọ́ rẹ̀ ọ kó sínú ìbànújẹ́ bó ni ẹgbẹ́ ò sí ní níjù ọ̀nà kó sínú bó owó yìí ó ṣe tó ń ọ ọ ní ya mà pé jọ tọ́ ọ fẹ́ kó o jọun náà rẹ́ẹ̀dì ìgbà tí gbé àṣé kìí ṣe pé dáadáa náà ní bẹ́ẹ̀ ń bẹ̀ yáyá bó ṣe ní dáadáa náà ló láwọn e, ló láwọn ààyè tí ìbànújẹ́ sá síbẹ̀ ó ń sí ìta àná sòrò ọ̀lmáàlì àhàzánú má gbàgbé wípé bí ìdùnnú ṣe ń bẹ lára kíkówó jọ náà ló ní ìbànújẹ́ ń bẹ. zail fuada afaani náà wá àṣetèmí ni pé ẹ̀mí rẹ̀ gbé jìnnà díẹ̀ àní dùn níyàwó sí iná tìǹà gbejina jìnnà ninu nínú ayé nìkan lọ́ọ́ máa fi wù ayé nìkan lọ́ọ́ gbẹ́mí rẹ lé lórí ayé nìkan lọ́ọ́ máa fẹ̀mí rẹ wò ní gbogbo ìgbà wàzínà ti ha ìgbádùn ayé nìkan lọ́ọ́ máa fẹ̀mí rò má rí bẹ́ẹ̀ má jẹ́ nìkan fàṣọ́fù wàhá kàdàrú tó dàbí epo mánú omi ayé dọ̀tí ń bẹ́ ń sáré rẹ̀ tó dàbí dùnú omi ayé ń bẹ́ ń sáré rẹ̀ táyé bá ń bọ̀ ṣe lónìí bí bá ṣe ayé béèyàn bá fojú inú wò bíi pé ayé kọ̀yàn náà ni ẹni ayé bá ti ń bá ṣe àmì báyìí ò nífẹ̀ẹ́ rẹ̀ gbọ́ kìí ṣe gbogbo èèyàn ní ògbọ́n yín báyìí gbẹni tí ó bá fẹ́ kí bíbẹ láyé òun kó jẹ́ sábàbí àlìkìyàmà dáadáa fún un làfáà yẹn ṣe wà sí fún un wàá rọ ìsàmù àfààní wá yá mi létí rẹ̀ bá mi tẹ́ etí rẹ̀ lẹ̀ àmúfáàlì àni òfò sílùú ha àwọn àkájọ ọ̀rọ̀ kan àwọn àfijọ ọ̀rọ̀ kan àwọn òwe ọ̀rọ̀ kan ni mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún tó jẹ́ àwọn ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àtàná àwọn tó wá lẹ́yìn ìgbà yìí náà wá àwọn náà rí pọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n ni bá mi tẹ́tì ha àwọn tí ò ní jẹ́ nǹkan tí o gùjù kàmá yufassalu yaqutun wa marjanu kàmá yufassalu yaqutun bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bó o ní góòlù ó ṣe ṣe é yọ nínú ìpìlẹ̀ rẹ̀ tí wọ́n yọ èyí tá a máa ń wọ̀ sí tínú góòlù ńláńlá bí wọ́n ṣe máa ń yọ àwọn ìran àlùmánì yìí nú àwọn èyí tí ń jẹ́ ìpìlẹ̀ òun làfáà yìí lòun máa yọ àwọn ọ̀rọ̀ wá sí àwọn ọ̀rọ̀ ọgbọ́n yìí lòun máa yọ fún àwọn tí à ń gbọ́ wa pẹ̀lú ògbọ́ lòun á tún máa tẹ̀síwájú láti máa ka ọ̀rọ̀ àfáà yìí fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.